tí wọ́n ń pè ní àgbákò lórí ọmọ ni gbogbo abiyamọ ayé ń kọ o ó pé ọdún méjì báyìí tí àwọn agbébọn kọlu ilé ìjọsìn kan nílùú Ọ̀wọ̀ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ṣekú pa èèyàn tó lé ní ogójì tí ọ̀pọ̀ sì tún farapa àwọn agbébọn náà ló kọlu ilé ìjọsìn St Francis Catholic Church ní òwúrọ̀ ọjọ́ ìsinmi ọjọ́ karùn-ún oṣù kẹfà ọdún 2022 lásìkò tí ìjọsìn ń lọ lọ́wọ́ lẹ́yìn ọdún méjì àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn ẹbí wọn ìjọ ọlọ́run àti ìlú ọ̀wọ̀ sì ń béèrè fún ìdájọ́ òdodo ṣáájú ni ìjọba kéde pé ọwọ́ tẹ afurasí tó lọ́wọ́ nínú ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n láti ìgbà náà àwọn aráàlú ọ̀wọ̀ sọ pé àwọn kò gbọ́ ohunkóhun nípa wọn mọ́ o BBC Yorùbá ṣe àbẹ̀wò sí ilé ìjọsìn náà tó sì tún bá méjì sọ̀rọ̀ lára àwọn tó kàgbákò nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún ẹnìkan lára àwọn tó farapa nínú ìkọlù ọ̀hún arábìnrin Fọláyẹmí Margaret Ata bá BBC Yorùbá sọ̀rọ̀ ọ̀kan lára àwọn ọmọ ẹgbẹ́ akọrin sì ni o arábìnrin àtà sọ pé ìṣẹ̀lẹ̀ náà ló sọ òun di ẹni tí kò ní ẹsẹ̀ méjì mọ́ arábìnrin àtà ṣàlàyé pé nígbà tí iyè òun máa fi padà gbogbo ojú òun ni ó ti kún fún ẹ̀jẹ̀ tí ẹsẹ̀ òun sì ti di àkísà látìgbà náà lòun ti di aláàbọ̀ ara tí ìjọba ìpínlẹ̀ Ondo State tí ò ṣe ohunkóhun nípa ohun tó ṣẹlẹ̀ sí òun o Rótìmí Orílùwà ló ti ń jábọ̀ ròyìn láti kàn ní amóhùnmáwòrán.